àti làákàyè ẹ̀sìn àti làákàyè. a rí i pé nínú date nínú kàlẹ́ndà ilé akú bí ọjọ́ mẹ́wàá àràfá máa kú bí ọjọ́ mẹ́sàn-án eléyìí nìí àwọn èèyàn ń bẹ ní hajj tí wọ́n fẹ́ lọ sí lọ́hun òpó kan nínú Islam ẹ̀kọ́ wo ní iṣẹ́ hajj ẹ̀kọ́ wo la lè rí kọ́mbẹ̀ ẹjá tún wo ẹ̀kọ́ wo nílé akọ wa àti ṣe part one part two eléyìí hajj ẹ̀kọ́ wo la lè rí kọ́ ńbẹ̀ ṣe mọ̀ pé iṣẹ́ ni wọ́n ń pè ní hajj hajj kì í ṣe eré iṣẹ́ ni wọ́n lọ ṣe lọ́hùn iṣẹ́ ni o àwa táyì tí ì lọ ọlọ́run má ṣe lè wọ̀ wá àwọn tí wọ́n ti lọ àlọ́tún lọ ní kọ́lọ̀ ń wa ṣe é a ní àràfà lálọ́bọ̀ níjọ́ níjọ́ la ó máa lọ níjọ́ níjọ́ la ó máa lọ níjọ́ níjọ́ la ó máa lọ àràfà lálọ́bọ̀ níjọ́ níjọ́ la ó kọ́lọ̀ kó gbà fún wa bẹ́ẹ̀ ẹ̀kọ́ wo ni wọ́n fẹ́ rí kọ́ níbi iṣẹ́ hajj wọ́n á ní wọ́n ṣe tawaf kaaba wọ́n nílé ọlọ́run ni wọ́n á wá yí ipò ẹ̀ wọ́n á máa yí ipò ẹ̀ lẹ́ẹ̀méje wọ́n á ní wọ́n ṣe tawaf wọ́n á kan tawafu lè fàdà ìkan tawafu lè kíní kan wọ́n tuntun pín lára iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́hùn àlòkù fìbìmínà wọ́n á ní dé ní Mínà al-wuqufu bi àràfà wọn ni wọ́n dé láràfà wọ́n pẹran ní Mínà wọ́n ní wọ́n ṣe jámúrù wọ́n lẹ́kùn mọ́ ṣètáàdì wọ́n tún tún pín náà wọ́n nìkan jámúrù làákọ́bà wọ́n á òkúta nílẹ̀ẹ́lẹ̀ wọ́n á ṣàdání láàyè kan tó bá dé àyè kan wọ́n bá á lẹ̀ òkú náà sí àyè tó wà ní xaaliya aworu àyè òfìfo wọ́n máa lẹ̀ kó síbẹ̀ ẹ̀kọ́ wo la fẹ́ rí kọ́ <laughs> wọ́n tún pè kan ní asáyù bẹ́yìn sọ́fà wàlúmáwà wọ́n ní wọ́n ń sá sàfà àti márùwà kí hàn odidi géńdé kó kọ̀ déédéé bọ́ sáàyè kan kó sáàyè kó jọ́ọ̀gì díẹ̀ kó tún rìn díẹ̀ kó tún jọ́ọ̀gì díẹ̀ kó wá ṣe bẹ́ẹ̀ bí ẹ̀mí ìje sábọ́àtò ashwat àwọn nǹkan tí wọ́n lọ ń ṣe lọ́hùn láàrínkà yẹn o tí wọ́n fi ń dé táǹkì wọn ní aláàjì aláàjà ẹ̀fọ́ wo ló wà ń bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ fàyọ́ ń bẹ́ẹ̀ wọ́n pa ẹran àdáyá wọ́n ṣe halikoros wọ́n fárí wàlímọ̀kọ sírí ẹlòmíì gẹ̀tì ẹ̀ wọ́n ń fa orí wọ́n ń gé orí ìráàmù náà wà ń bẹ́ ò ká má gbàgbé nínú àwọn tó jẹ́ gbòógì ni ìráàmù wà wọ́n ní wọ́n gbé ara mi aṣọ funfun wọ́n yìí lu aṣọ mi àfi funfun ẹ máa wo àwọn nǹkan wọ̀nyẹn aṣọ funfun yìí wọ́n wá fi pa kájà ìyẹn ni wọ́n wọ̀ tí wọ́n fi parí iṣẹ́ hajj wọ́n á wẹ̀ kán tó wọ̀ ọ́ ìyẹn ọkọ̀ dẹ̀lẹ̀ kùgìrì bọ́ aṣọ tá à ń wí yìí kì í ṣaṣọ tí wọ́n rán wọn gbọ́dọ̀ rán wọn gbọ́dọ̀ rán ẹ jẹ́ àjọ gbójú wò ó ẹ̀kọ́ wo la lè rí mú jáde níbi iṣẹ́ hajj gbogbo àwọn activities tí wọ́n ń ṣe ní hajj àwọn nusuk àwọn anel àwọn iṣẹ́ tí wọ́n lọ ṣe tí wọ́n fi ń sọ pé wọ́n ṣiṣẹ́ hajj ẹ̀kọ́ wo ló kọ́ wa kíyàn dédé máa yípo bì kan ibi tán ti ń yípo yìí náà wọ́n á tún máa wá ṣe ìpọ́n òkúta lá òkúta kan bẹ wọ́n pe òun ní alhajarul aswad òkúta dúdú àwọn èèyàn tún máa dùn pé wọ́n fẹ́ là pé pé ẹni tó bá rí i lá ó gbà pé ayé òun ló dáa jù òun ti ṣoríire ẹni tí ò òun tí ò lè débẹ̀ òun á nawọ́ látọ̀ọ́kán pẹ̀lú àníyàn fún òun náà ńlá ìyẹn ló mú wa lọ síbi àkọlé ọ̀rọ̀ wa kì ní pé ẹ̀sìn àti làákàyè ayé tá a wà lónìí àwọn èèyàn ń challenge ẹ̀sìn wọ́n ń challenge ẹ̀sìn pẹ̀lú làákàyè wọ́n ń sọ pé in tí ò bá ti bá làákàyè mu ká máa gbé jùlẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ajẹ́pọ̀ wọ́n gbé wọnú ẹ̀ ní kì í ṣàrẹ̀ tẹ́lẹ̀ kódà ẹlòmíì fẹ́ lè sọ pé gbogbo tí ń jẹ́ àdìsí pátákà lọ dànù kájú lórí kùránì nìkan pé àwọn àdìsí yẹn náà ni àwọn àdìsí yẹn ni àwọn àdìsí yẹn àwọn àdìsí tẹ̀ ń gbé káàkiri yẹn ni ṣé kùránì nìkan ò tó ni wọ́n bí hajj àdínsí ń bá adáwọ̀ yuminun àṣìkúránì nìkan ti tó ṣẹ̀sìn náà ẹ jẹ́ ká tó gbogbo àwọn àdínsí yẹn ti àwọn àdínsí yẹn náà ló ń dá wàhálà alẹ́ ní tìtorí pé ó gbé ẹ̀sìn sẹ́gbẹ̀ lákàyè ara ẹ̀ ó wá ń wòrí níwò wípé àdínsì ní jàre ẹjá dó lórí kùránì nìkan kò bá sọ pé kùránì kankan gbé e dànù ó fẹ́ sọ yẹn náà àmọ́ kò gba ẹnu ẹ̀ kò mọ bó ṣe fẹ́ sọ ọ́ ó wá báùnsì lórí àdìs ó ṣe Kùránì kù nǹkan tó dẹ̀ ń ṣe ni pé ó ń fi làákàyè kọ̀m̀píà ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn àti làákàyè jẹ̀mọ́ tá a bá fẹ́ fi làákàyè máa ṣe ní iyàrú díìnì ìtàkùn máa wọn ẹ̀sìn wò ká tó ṣe àní ṣiṣẹ́ àjùmọ́ torí èyí tí kò bá làákàyè mu jù nínú gbogbo ẹ̀sìn tá à ń ṣe ájì ni wàláì èyí tí kò bá làákàyè mu jù nínú gbogbo ẹ̀sìn tá à ń ṣe pẹ̀pẹ̀ ìrun kíkí tá à ń kí nísìnyí làákàyè sì wọlé ńbẹ̀ wọn là ń ṣe exercise exercise sì ṣe kí ni ó wúlò fún kí ni ó wúlò fún àgọ́ ara wa ó bọ́ọ̀nù fat àwẹ̀ òun náà wúlò nínú àlàáfíà àwọn dókítà gan lè rẹkọmẹ́ndì ẹ̀ nítorí pé ó ní nínú àlàáfíà ara wa kámọ ọlọ́run lọ́kan wa ni yes ọlọ́run dìsáàfù ẹ̀ torí pé òun ló ṣẹ̀dá wa zaka ó wà nìyẹn dáa à ń ran àwọn tí kò ní ní lọ́wọ́ áàbì ńkọ́ ad can be considered as the most irrational concept in Islam a lè sọ pé èyí tí ò bá làákàyè mu jùlọ nínú gbogbo ibadat ajiri tó bá jẹ́ pé làákàyè ni wọ́n fi ń ṣẹ̀sìn tó yẹ pé làákàyè la gbọ́dọ̀ máa fi jọ́ọ̀jì nǹkan ní abẹ́ ẹ̀sìn bẹ̀rù yẹ ká ti drop òpó ají ká drop ẹ̀ka láti ají mọ́ ibì kan wà níbì kan wọ́n mọ́ kalẹ̀ síbẹ̀ wọ́n wọ aṣọ sí lára alikiswa àwa lọ yípo ẹ̀ àwa yípo ẹ̀ káyì káyì àwa yípo ẹ̀ lẹ́ẹ̀méje wọ́n ní tàwa kí là ń yípo ẹ̀ fún. wọ́n wá ní tá a bá ti yípo ẹ̀ ọlọ́run ó forí ẹ̀ṣẹ̀ wa jù wá á ṣé wàá gbọ́dọ̀ lọ yípo ibìkan ká tọ́ bá forí yìí. àwa lọ bìkan àmọ́ àwa ju òpó sí ń táàrí táàrí kankan níbẹ̀ adẹ̀ ń ju òkò síbẹ̀ àwọn èèyàn dẹ̀ ń ná owó eight million ni wọ́n fi lọ lọ́dún yìí ní ètò ṣípù jù ní o àsọ international international àmà close to ten million gbogbo owó tẹ́wọ́ ná yìí bí eight million yìí nítorí ẹ lọ ṣe ní ààyè tó torí ẹ̀ ná eight million yìí ni pé yóò yípo ibìkan lẹ́ẹ̀mejì ní ẹ̀mí ìlú kan láwọn ọjọ́ kan yóò pẹ ẹran bì kan yóò farí bì kan yóò pa kájà aṣọ funfun yóò lẹ́kọ̀ọ́ mọ́ tí kò rí yóò tún sá eré bí kòjó eré kòjó rírìn láàyè kan yóò gbàdúrà yóò yànnà fílà yóò wẹ̀ gbogbo activities yìí náà ni o torí ẹ̀ ní eight million tó bá jẹ́ pé làákàyè lọ́rọ̀ ẹ̀sìn jẹ́ kò bá làákàyè mu. àdínú lẹ́yìn sọ́bìlì áhìn àdéhùn lẹ́yìn sàbẹ̀lẹ̀ àkìlì láàbì ráàyè làákàyè kan ni wọ́n fi ń to ọ̀rọ̀ ẹ̀sìn wọn ò fi làákàyè gbẹ́sìn kalẹ̀ tó bá jẹ́ pé làákàyè ló fẹ́ máa tẹ̀lé kúkú jáde kúrò ní Islam completely má dúró mọ́ kò yẹ kó lò ṣẹ́jú kan nínú Islam tó bá yẹ pé làákàyè ló bá ń wá káàkiri kì í ṣe gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn náà ni wọ́n fi làákàyè gbé kalẹ̀ àwọn nǹkan bẹ lábẹ́ ẹ̀sìn tó jẹ́ pé ilizamu ni àwọn kan tẹ̀ ń bẹ ilitizamu ni. wọ́n gbé ẹ̀sìn kalẹ̀ láti fi mọ alimuti in ẹ pọ̀ ẹ̀yin lẹ pọ̀ bẹ́ẹ̀ ṣe pọ̀ yìí mo fẹ́ mọ àwọn tó jẹ́ tèmi. ẹwà àwọn olóṣèlú àwọn èèyàn tó wà nínú pátì lè pọ̀ ẹni tó bá wá dó lóṣèlú á wá ní àwọn èèyàn kan nínú pátì a máa pè wọ́n ní loyalist kí ló ń jẹ́ loyalist àwọn tó jẹ́ tiẹ̀ tọkàntọkàn kí ló fi wọ́n tó fi mọ̀ báwọn wọ̀nyí ni tòun tọkàntọkàn and ah àwọn eléyìí loyalist wù nìyẹn o ìyẹn ni pé àwọn tó jẹ́ pé kódà kóun máa jẹ ìgbẹ́ wọ́n máa yìn wọ́n ni kódà kóun máa mú ìtọ̀ wọ́n máa yìn wọ́n ni bàbá o kódà kóun máa ná owó aráàlú wọ́n máa yìn wọ́n ni kódà kóun máa pa èèyàn báyìí kán rí tóun pa èèyàn báyìí wọ́n tún máa ṣàdúrà fóun ni àwọn èèyàn ní jẹ́ loyalist fọlọ́sọ̀dún bẹ́ẹ̀ náà lọ́ba tó ni wá ọba tó dá wa ó wá loyalist láàrin wa ó ń wá àwọn tó jẹ́ die hard fans àwọn loyalists àwọn tó gbà tẹ̀mítẹ̀mí àwọn tó jẹ́ pé tọkàntọkàn àní oòdùà àní tọkàntọkàn àwọn tó jẹ́ tọkàntọkàn tiẹ̀ àwọn èèyàn ló fi ẹ̀sìn yẹn wá ó rọrọ̀ tayọ ẹ̀sìn àmọ́ tí ò bá gbé ẹ̀sìn kalẹ̀ kò ní mọ loyalist yẹn. ló fi jẹ́ kí wọ́n ṣe tò ọ̀pọ̀lọpọ̀ activities tí wọ́n tò kalẹ̀ sínú ẹ̀sìn tó bá jẹ́ pé làákàyè ni nóò kò níbi jókòó àwọn njúkò njúkò òkó kíni síta ni talòkò yẹn ń bá ṣé mọ̀ ẹlòmíràn ni wọ́n lọ sọ̀kò fásitì ṣètánì sọ pé bẹ̀rẹ̀ lòún ń gbé ni ṣé sètánì ọba wa níbi gbémọ nínú ayé awájẹ mẹ́ka sètánì ò níbi gbémọ o pé àyè fún ilẹ̀ fún mẹ́ sètánì ṣé mẹ́ka ní wà lọ́mọ ẹgbẹ́ sètánì ò síbẹ̀ kò ṣe kíni kò síbẹ̀ ilé sètánì kan bí wọn bá ń wá sètánì tó ń wábi tó ń gbé gẹ́gẹ́ tó lọ Amẹ́ríkà wọ́n kàn ń dà á pè ràṣìní lásán ni ràṣìní. Rasumi ni wọ́n ń dá pè pé wọ́n ń sọ̀kọ̀ àṣetánì ṣètánì ò sí níbẹ̀. wọ́n tó fi mọ àwọn tó jẹ́ lóyálìsì ọlọ́run àwọn tó gbà tẹ̀mítẹ̀mí wọ́n ń sọ̀kọ̀ wọ́n débì kan wọ́n sáré lọ wọ́n sáré bọ̀ wọ́n rìn wọ́n sáré gbogbo kinní yẹn bí wọ́n ṣe lé e kalẹ̀ yẹn àwọn tó jẹ́ pé làákàyè làwọn ń gbé wọnú ọ̀rọ̀ ẹ̀sìn ó yẹ kí wọ́n ti kó ònú ìsìláàmù tipẹ́ ìsìláàmù wá irú wọn ṣé ẹ̀ mọ̀ àwọn tí ìsìláàmù wá àwọn òmùgọ̀ yes àwọn tó gọ̀ àwọn last movement ló lè ṣe islam tó bá sọ pé ọgbọ́n tó bá gbé ọgbọ́n wọnú islam òun dì sí fara ẹ̀ ní ọlọ́run ò ní gba ìsìn yẹn lọ́wọ́ ẹ̀ torí pé gbogbo tí wọ́n ń ṣe yẹn wàá padà máa fi làákàyè tu nínú ọkàn ẹ nígbà tó ní tẹ̀mí what is the meaning of this àwa ńlá òkúta dúdú kan wọ́n kọ òkúta kan àwọn arab àwọn arab pọ̀ gbé kínní yẹn kalẹ̀ náà ní ṣe bí kọ́sọ̀ wọn náà ní ìbáwọn àyèbá náà ní kọ́sọ̀ tiwa àwa náà níṣẹ̀ṣe náà ẹlòmíì ní owó tó lè rán ìyẹn five hundred ní ájì òun náà dẹ̀ ń lọ ájì yẹn lọ́dọọdún tó bá dẹ̀ tún ku òun àtàwọn èèyàn míì á dẹ̀ tún máa sọ pé ìṣẹ̀ṣe náà náà ń ṣe mẹ́ka. èèyàn tó lówó tó lè máa ṣe ájì lọ́dọọdún tó dẹ̀ tún sọ pé ìṣẹ̀ṣe náà ni wọ́n ń ṣe kí ni ni wọ́n ń ṣe ń bẹ̀ à ń takájà wọ́n ń gbogbo inú kábà yẹn bẹ́ẹ̀ ló mọ̀ nǹkan tó wà ń bẹ̀ ẹ̀rù nǹkan ó dẹ̀ lówó débi kó lè yín rẹ̀ yín one thousand ní hajj ẹ̀wọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀ ó ti fi làákàyè ó ti fi wọnú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà nàdánù owó lábẹ́ Islam fún wọn ní ládàkì kan wájú Ọlọ́run torí pé Islam gan Islam ti kọ̀ wọ́n Islam ti reject wọn Islam ò wá irú wọn àwọn tí Islam ń wá irú wọn làwọn last mugun àwọn tó mugun tó mugun tí wọ́n gbọ̀ pátápátá yanyan tí wọ́n ní gbé làákàyè wọnú ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n fi máa ń pè wá lẹ́rú wọ́n ní ìbáradàlá àwọn ẹrú ọlọ́run talẹ́rú mọ́nlá ráàyà láhù ìlà ráàyà tẹ̀gídì yìí láàrá àyàláhù ìlà ráàyà tẹ̀gídì yìí ìlà ráàyà mọ̀ọ́lá ẹni tí ò dá lérò àtòrò tó dá ẹ̀ bá gbé kalẹ̀. mọ́nlá jíhaka láwù ìlà jíhaka mọ́láwù ẹni tí ó já ní direction nínú ayé àti ìtọ́gbà ẹ̀ bá gbé kalẹ̀ fún ẹrú nìyẹn ẹrú yẹn lọ ń wá nínú Islam ẹrú ni wọ́n ń wá nínú Islam ẹni tí wọ́n máa gbé kalẹ̀ fún tí ó dẹ̀ máa kó jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹwà níbuwa Muhammad wọ́n sọ fún wa wọ́n lè ṣe ìsiraaw wal miraj àríkà àwọn lànà bí o lóru kílẹ̀ tó mọ́ o wọ́n wá ti burak wọ́n wá ti gbé bí ẹṣin lórí àmọ́ burak ni speed of electron ni wọ́n wá fi gbé wọ́n gbé lọ Jerusalem lóru yẹn náà láti Jerusalem arajà àwọn òrìjà bí yìí wọ́n wá gbé ibi sọ́mọ̀ lọ lóru yẹn náà bí sọ́mọ̀ ṣe dì tó ó sì lọ ó bọ̀ títí dè ní tá à ń sọ̀rọ̀ yìí àwọn kan sì nínú Islam irọ́ ni irọ́ ni kó pọ́sìtì báwo yẹn ṣe máa lọ sánmọ̀ kó lọ kó lọ irọ́ ni irú àwọn irọ́ nìyẹn Islam reject wọn àwọn tí Islam ń wá irú wọn làwọn tí wọ́n sọ pé ṣé wọ́n ní bó ti rí nu tó a ti gbàgbọ́ àmọ́ náà a àfàlàyé kankan in tó bá ti lè mú ẹ rìjẹ́tì ọ̀rọ̀ ìṣúra wà mìíràj tánàbí ò ṣe mìíràj tó lọ sọ́nà kankan ó yẹ kó o rìjẹ́tì wọ́n ń pọ́n òkúta dúdú lánímọ́kà torí kò bá làákàyè mu ó yẹ kó o rìjẹ́tì òkú tí wọ́n lọ ń sọ fáṣetánì torí kò bá làákàyè mu ó yẹ kó o rìjẹ́tì tàwáàfù gan tí kò bá làákàyè mu kí ni wọ́n ń yípo ń wọ́n ṣe ń kọ́ ilé kan kalẹ̀ síbi káwọn yẹn lọ máa yípo ẹ̀ làákàyè wo ló wà lábẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ìbùdíyà ni wọ́n fi mú wa lẹ́rú ni ta ló fi mú wa lẹ́rú mọ́ mọ̀ọ́láàánú ọba tó dá wa ó ń wá àwọn loyalist àwọn tí wọ́n máa bẹ́ ẹrú tọkàntọkàn àwọn alágbàtàn àwọn tí wọ́n máa pera wọn lẹ́rú pọ̀ jù pọ̀ tí wọ́n ní lérò ní àti tiẹ̀ àwọn tọ́lọ̀ ń wá lẹ́nu ẹ̀sìn nìyẹn ó fi ẹ̀sìn ó fi ń wá àwọn loyalist ẹni tí ò bá ti lè gba àwọn nǹkan yẹn gbọ́ nínú ẹ̀sìn tó ń sọ pé làákàyè ló wà ń bẹ̀ ẹni irọ́ ni jàre náà láì kì í ṣe ábùdù kì í ṣe ẹrú kò gbàlágbà tán ni wọ́n fi fún sayyiduna abubakar radiyallahu ta'ala anhu wọ́n ní asidik ẹ mọ̀ díẹ̀ ni níjọ́tà nàbí ń sọ tó narrate sallallahu alayhi wa sallam tó narrate ìrìn àjò tó ń rìn lọ sínú sánmà ẹni tó kọ́kọ́ sọ pé tó náwó sókè pé mo gbà tó bó ti rí mo gbà lágbà tó tó o lọ gbogbo ń tó rẹ̀ wí yẹn orí kò débẹ̀ wọn ọ̀jọ́ lọ́wọ́ ó dẹ̀ lóhun gbà kódà kò béèrè evidence ni wọ́n fi ń pè ní asidik ilé ìtì lè gbà yàn gbọ́jú ah no no no no no irú àwọn tẹ́sán wá gangan nìyẹn irú àwọn sidik àwọn tí wọ́n fi ń verify ọ̀rọ̀ kán tó gbàgbọ́ àwọn tí wọ́n fi ń béèrè evidence kí wọ́n tó ṣe kí ni kí wọ́n tó gbàgbọ́ ẹ̀gbọ́n tó wí ni ó halif lam mim zalikal kitab la rayba fi uda lilmuttaqin alladina yu'minuna bil ghaib ẹ̀já dún bẹ̀yẹn kẹ́ẹ̀lì mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn wọn fi làákàyè gbé kalẹ̀ o ẹni tó bá yẹ pé làákàyè ló máa lò kó jáde kúrò ní islam islam wa what is the meaning of alif lam mim ìtumọ̀ alif lam láti jọ́ tí lárúbáwá ti ń kọ àkọọ́lẹ̀ ìwé tí wọ́n ti ń ṣèwé nílẹ̀ lárúbáwá kò sí àkọọ́lẹ̀ kan tó ní irú nǹkan bẹ́ẹ̀ náà kọ pé alif lam because kò nítumọ̀ náà tó ẹ pé làákàyè lọ́rọ̀ ẹ̀sìn ní kùránì gan-an ó yẹ kí ẹ rìjẹ́tì ẹ̀ ni what is the meaning of alif lam mim. urufu ìjàyíyà nìyẹn náà urufu ìjàyíyà kì í ṣe arífún dálà ní máa nà ìjàyíyà lásán ni ó dẹ̀ wá tí wọ́n ń sọ pé yáàlì kàlùkìtà láàrọ̀ ìbàfì ìwé yìí o kò nílè méjì nínú údà àlìlìmù tẹ̀kìnì a máa jẹ́ ọ̀nà mọ̀ fún àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run àwọn olólùbẹ̀rù ọlọ́run ní àlẹ́bí náà yìí nínú nàbìlì àwọn tí wọ́n máa ń nígbàgbọ́ nínú tí wọ́n ẹ̀rí ẹ́fídẹ́ǹsì sí iye tí wọ́n ní evidence fún tí wọ́n ní wọ́n rí proof ẹ̀ wọ́n bẹ̀ ń gbàgbọ́ ó láwọn ìyẹn lolùbẹ̀rù ọlọ́run àwọn tẹ́sì ń wá làwọn tí wọ́n máa ń gba nǹkan gbọ́ even without proof even without evidence wọ́n á dẹ̀ gbàgbọ́ pé bó ṣe rí nìyẹn wọ́n ní sọ pé náà láì àwa wà láyé èmi ayé tá a wà lónìí ọ̀pọ̀lọpọ̀ ń wá mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ ń jẹ́ mùsùlùmí àmọ́ wọ́n ti ṣe mùsùlùmí mọ́ kí nìdí kéèyàn máa sọ pé àwọn àdìsí yẹn ni wàhálà ní ẹ̀sìn ẹjẹ́ àkàdìsí dànù ẹjẹ́ àkàdìsí kò lẹ̀ ó ti jáde pé ní Islam. ihun tí ò bá làákàyè ni ni wọ́n ń pè lẹ́sìn òkè wọn la jòkó yàrá la fẹ́ kírun. a nàró tó bá tún yá a tún tẹ̀ tó bá tún yá a tún nàró tó bá tún yá a tún yíbi sókè ṣé dandan ni ká yíbi sókè. concept wo ló gbé kalẹ̀ pé ká máa rí ìdí sókè lákàyè ó nìyẹn abẹ́sìn lọ́hùn à ń yí ìdí sókè a tún wá jókòó láàrin kan a tún máa sọ ọ báyìí kí là ń yí ọwọ́ yẹn fún ubùdíyà lẹ̀sìn ubùdíyà ni ọlọ́run gbé kalẹ̀ nítorí pé ó ń wá àwọn tí wọ́n jẹ́ lóyálì sí ẹ̀ àwọn tó gbà fún tọkàntọkàn àwọn tó gbà tẹ̀mítẹ̀mí taratara. tí wọ́n nílé ìbejì kankan nínú ẹ̀mí wọn àwọn tẹ́sìn wá nìyẹn ẹ wá dé àwọn kan wá dé lénìí wọ́n máa wá sọ pé ẹ ẹ mẹ́ta wọn ló ń jarí àdìsí náà ń kà gbogbo nǹkan tó ń wí àdìsí ni inú àdìsí ló wà èyí tó wà nínú kùránì gan ó ti jù ú lẹ̀ náà ó tẹ̀lé kùránì gan alladhina yu'minuna bil-ghayb tó wá jẹ́ pé ìyẹn nìkan ó bá gbọ́ yé tó yí ẹ tọkàntọkàn tí yóò mì nínú àbìlígẹ́bì tó bá nímọ̀ fúrúmù ẹ̀ ò ní wí tó wí yẹn bilhoy àwọn tí wọ́n nígbàgbọ́ nínú tí wọ́n rí evidence ẹ̀ nínú tí wọ́n rí proof ẹ̀ wọ́n ní àlẹ́ ara tiwa tá a rí rí ókè kí la fẹ́ fi proof àlẹ́ ara tiwa wọ́n ní kàn jẹ́ kùn sí yù ṣáà rí ó dàbí yẹn lálà kó mọ àlálà jù bẹ́ẹ̀ lọ kò lè lálà kó lálà rí kìrìsì yìí kò lè lálà kó lálà rí àlà àrísì adẹ̀ nígbàgbọ́ fọwà kí ló dé ta gbàgbọ́ torí pé ùbùdíyà ń bẹ àgbàpí ẹrú ni wá fọba tó ni wá ohunkóhun pẹ́sìn bá wí ẹni tó bá jẹ́ ẹrú ó gbọ́dọ̀ gbàgbọ́ ni even without any evidence ó nídìí láti béèrè proof wà á gbà bẹ́ẹ̀ pé bó ṣe rí nìyẹn ní tí wọ́n ń pè lẹ́rú ọlọ́run nìyẹn ẹ̀sìn àti làákàyè ńlàkọ́lé ọ̀rọ̀ wa ẹ̀kọ́ tá a rí kọ́ níbi iṣẹ́ hajj òun ni pé wọ́n fẹ́ ká mọ wọ́n fẹ́ mọ àwọn tó jẹ́ ẹrú ọlọ́run tó tọ́ yàtọ̀ sí àwọn tí wọ́n.